الحمد لله خلق الأسباب والمسببات والصلاة والسلام على نبينا ورسولنا محمد أسند النعم إلى مسببها ومقدرها والنقم إلى الذنوب صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى وأسلموا له ودوموا عليه واعلموا أن الإنسان لا يكون صحيح الإسلام إلا إذا صح اعتقاده وصحت عبادته وصحت أخلاقه وسلوكه لأنه فيه ما يعتقده كثير من الناس ولم يرده الإسلام وإليه يشير قوله صلى الله عليه وآله وسلم في صحيحين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال لا عدوى ولا هم ولا سفر فقال أعربي يا رسول الله فما بال الإبل تكون في الرمل كأنها زباء فيخالطه البعير الأجرب فيجربها فقال رسول الله صلى الله عليه وسلم فمن أعد الأول والأول لم يجرب بالعدوى بل بقضاء الله وقدره وكذلك الثاني وما بعده وفي رواية لأحمد رحمه الله تعالى خلق الله كل نفس وكتب حياتها ومصابها ورزقها عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه كما دل عليه قوله سبحانه وتعالى ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها فأما قوله عن أبي هريرة لا يورد ممرض على مصح وقوله فر من المجذوم فرارك من الأسد وقوله في الطاعون إذا سمعتم به بأرض فلا تدخلوها وقوله لا عدوى ولا طيرة والشؤم في ثلاث في المرأة والدار والدابة فإنه من باب اجتناب الأسباب التي خلقها الله تعالى وجعلها أسبابا للهلاك أو الأذى أو البلاء إذا كان في عافية وقد أمر قوما سكنوا دارا فقل عددهم وقل مالهم أن يتركوها ذميما فكما أنه يؤمر أنه لا يلقي نفسه في الماء أو في النار أو يدخل تحت الهدم ونهوه مما جرت به العادة بأنه يهلك أو يؤذي هذا الحذر يا عباد الله من القدر ولو بالدعاء أو الفرار في الحديث إن البلاء والدعاء يلتقيان بين السماء والأرض فيعتلجان إلى يوم القيامة ولا يرد ولا يرد القضاء إلا الدعاء وقال عمر radiyallahu ta'ala anhu lamma raja'a min at-ta'un faqala lahu abu ubaydata akraran min qadari Allah faqala umar nafirru min qadari Allah ila qadari Allah ayyuha al-muslimun لا تضاف النعم إلى الأسباب بل مسببها ومقدرها لقوله سبحانه وما النصر إلا من عند الله ما أصابك من حسنة فمن الله وما بكم من نعمة فمن الله ولما في الصحيح عن النبي صلى الله عليه وسلم أنه صلى بهم الصبح في إثر السماء ثم قال أتدرون ما قال ربكم الليلة قال أصبح من عبادي مؤمن بي وكافر فأما المؤمن فقال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي وكافر بالكواكب وأما الكافر فقال مطرنا بنوع كذا وكذا فذلك كافر بي مؤمن بالكواكب في ذلك ما جاء في مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة <clears throat> رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا عدوى ولا همة ولا نوء ولا صفر وأما أسباب الشر يا عباد الله فلا تضاف إلا إلى الذنوب لقوله تبارك وتعالى وما أصابك من سيئة فمن نفسك ولقوله سبحانه وما أصابكم من مصيبة فبما كذبت أيديكم والمشروع اجتناب ما ظهر منها واتقاؤه بعدما صارت به الشريعة بعدما بعدما وردت به الشريعة بقدر ما وردت به الشريعة مثل اتقاء المجذوم والمريض وأما ما خفي منها فلا يشرع اتقاؤه واجتنابه فإن ذلك من الطيرة المنهي عنها في قوله صلى الله عليه وسلم لا طيرة وقوله ما ردته الطيرة فقد قارف الشرك وفي حديث ابن مسعود رضي الله عنه الطيرة من الشرك وما منا إلا من تطير ولكن الله يذهبه بالتوكل وفي عن ابن عمر مرفوع من رجعته الطيرة من حاجته فقد أشرك وكفارة ذلك أن يقول أحدهم اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك وفي صحيح بن حبان عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا طيرة والطيرة على من تطير ولكن إذا رؤي سبب من أسباب يخاف كاشتداد الريح فإن الريح كما قال النبي صلى الله عليه وسلم من روح الله تأتي بالرحمة وتحتي بالعذاب وأمر إذا اشتدت الروح أن يسأل الله خيرها وخير ما أرسلت به ويستعاذ به من شرها وشر ما أرسلت به وقد كان النبي صلى الله عليه وسلم إذا رأى ريحا أو غيما تغير وجهه وأقبل وأدبر فإذا مترت سري عنه ويقول قد عذب قوم بالريح ورأى قوم السحابة فقالوا هذا عارض ممطرنا ولكن يا عباد الله أسباب الرحمة يرجى بها عباده مثل الغيم الرطب والريح الطيبة وأما من اتقى أسباب الدار بعد عنقادها بالأسباب المنهي عنها فإنه لا تنفعه ذلك غالبا كما فر من الطاعون فأصابه ومات أيها المسلمون يقول الرسول صلى الله عليه وسلم لا هم إلا الذي جاءت به الشريعة الغراء إن أرواح الشهداء في حواصل الطير خدر تأكل من ثمار الجنة وترد من أنهار الجنة إلى أن يردها الله إلى أجسادها يوم القيامة ولا صفر الذي كان أهل الجاهلية يستشعمون به فأبطل النبي صلى الله عليه وسلم حكاه أبو داود وأم محمد بن راشد المكحولي أيها المسلمون ليس هناك أربعاء المفتاح يتنفل فيه الدحى دفعا للنجس ووباء اللهم يا دافع الوباء ويا دافع البلاء اصرف عنا البلاء والوباء يا رب العالمين يا أرحم الراحمين alhamdulilah ọpẹ ni fún Ọlọ́run ọba Ọlọ́run tó dá okùnfà àti àwọn nǹkan tí máa ń fa nǹkan ìkẹ́ Ọlọ́run ọlọ́run kó máa bá nẹ́bí wa òjíṣẹ́ Ọlọ́run ọba ti ṣe àníbà Muhammad èyí tó ṣe wípé ọkọ wa lẹ́kọ̀ọ́ pé ìdẹ̀ra a máa ń lọ fi ti Ọlọ́run ọba tó kádàrá dẹ̀ra fún yẹn ni bó ṣe já sí pé tí ìdíyàjẹ bá ṣẹlẹ̀ a lọ wo kí là ń ṣe lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ la máa ń lọ fi ìdíyàjẹ la máa ń lọ fi tì ọlọ́run kọba ní kí ànábì rẹ̀ kọba ní kí àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ ní ti dára títí di ọjọ́ ẹ̀san lẹ́yìn ìgbà yẹn yẹn yẹn bẹ̀rù ọlọ́run ọba àlekè ọlá o kẹ́ ẹ wá juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run ọba yìí kẹ́ ẹ tún wá dúró lórí ìsìláàmù tòótọ́ yìí kẹ́ ẹ sì lọ mọ̀ yí pé yẹn ìsìláàmù rẹ̀ ò lè lálàáfíà àyàfìgbà tí àkídà rẹ̀ bá gbádùn ìsìláàmù yẹn ò lè lálàáfíà àyàfi ìgbà tí ìjọsìn rẹ̀ náà bá lálàáfíà àti wá rẹ̀ àti ìrìnsí rẹ nítorí pé àwọn àdìọ́ kankan ń bẹ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní láyé lóde lónìí ṣùgbọ́n náà ọba sí i àsóhun ni anabi sallallahu alayhi ní ń tọ́ka sí nínú hadith tó lálàáfíà nínú sahih bukhari àti muslim anabi wọn anabi sọ yìí pé àní kò sí èèràn yìí pé àìsàn mẹ́nìkan ẹnìyàn ó kó rẹ lómii kò sí ohun tọjọ pẹ̀lú kádàrá Ọlọ́run ọba làìsàn fi máa ń rán yẹn bákan náà pé kíkí ẹyẹ àyè bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí ọ máa lára ẹnìkan yọ máa bọ́ sára ẹ̀dá míì kò sí ohun tọjọ káàsọ wípé láburú ń bẹ nínú oṣù sọfàrù èyí tó ṣe pé a ti lọ síbi ìparí kò sí ohun tọjọ nígbà tí anabi sallallahu alaihi wasallam tó yìí lárúbáwò kò kẹwàá wà pẹ̀lú ẹ yẹn àwa nílò ń ṣe Ọlọ́run ọba kọba yìí kí bọ́rọ̀ yìí ṣe rí náà ló ṣe sọ yìí kí ló wáá dé tó ṣe yípa rí ràkúnmí kan ràkúnmí yẹn ń rẹwà tẹ́lẹ̀ yóò wá padà bọ́ sáàrin àwọn ràkúnmí elékuru òun ní ọ̀wá adélékuru òjíṣẹ́ ọlọ́run wá sọ fún báyìí pé tọ́ ọ bá sọ wípé ràkúnmí elékuru ló kó rẹ̀ yìí tọ́ fáyìn tẹ́lẹ̀ ta ló kó rẹ̀ ta lákọ̀ọ́kọ́ tó jẹ́ lékuru yẹn ẹ̀rí àti alákọ̀ọ́kọ́ tó kuru mú àtẹ́lẹ̀ kejì ìnira yẹn bá wọn àìsàn yẹn bá wọn pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run ọba àti kádàrá ọlọ́run ọba ni nínú rìwáyà mi tọ́jẹ́ ti imam ahmed rahimahullah wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ wípé ọlọ́run dá gbogbo ẹ̀mí ó sì tún dá ìṣẹ̀mí tá a lò láyé kí ni mùsíbà mi kí ni ìjẹ́ ẹ̀mú arísìkí ẹ̀mí ọlọ́run ọba ti dá ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá ní ń tọ́ka tọ́lọ́ ní àyà twenty two ọlọ́run ní mùsíbà kan òní ṣẹlẹ̀ sórílẹ̀ yìí àbí láàrin ara yín àfi kó ti wà nú àkọọ́lẹ̀ ṣáájú ṣáájú kọ́lọ́run tó dá nǹkan yẹn pé kọ́ wà láyé ẹ wá rí ọ̀rọ̀ tí ó wá látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu sanabi sọ yìí pé ẹ má jẹ́ kí ràkúnmí tí ò gbádùn ẹ má dà á pọ̀ mọ́ èyí tó gbádùn àti ọ̀rọ̀ tó ń ṣe ọlọ́run sọ yìí pé sá fún ẹni tó dẹ́tẹ̀ ní sísá tó máa ń sá fún kìnìún àtọ̀rọ̀ tó jìṣẹ́ ọlọ́run sọ yìí pé ìgbóná tẹ bá gbọ́ pé ń ṣẹlẹ̀ lórílẹ̀ kan ẹ má wọ bẹ o ẹ̀rí àti ọ̀rọ̀ tó jìṣẹ́ ọlọ́run tó sọ nù hadith mi wípé àníṣe kò sí rìn kò sì sí láburú pé ẹnìkan ní òkú láburú o sọ yípa ìdá máa ń àbí dáadáa lè la lè wá sí. àyídá lè ṣẹlẹ̀ lára obìnrin ó lè ṣẹlẹ̀ lára ilé ó sì lè ṣẹlẹ̀ lára nǹkan ẹ̀gùn kàtẹ́ láwọn afá sálàyé ẹ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ yìí pé lápẹẹrẹ nísìn obìnrin tó ṣe pé ńgbà téèyàn ti fẹ́ àdánwò lèèyàn ń kàn bẹ́ẹ̀ àbílẹ̀ tí ńgbà téèyàn ti kó délé kan gbogbo ọ̀dà mọ́ àbí dábàá ń gbèyàn lulẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé ká má dara mi tí ọ̀gbádùn mọ́ yìí tó gbádùn àti ká sáfẹ́ni tó dẹ́tẹ̀ àti wípé nbi tí gbóná bá ń wáyé ká má lọ ọbẹ̀ àwọn ẹni tó bá ti ṣẹlẹ̀ sí kí wọ́n má jáde kó ń bẹ wọ́n ní gbogbo eléyìí pátá ká jìnà sí okùnfà tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala gan dá àwọn okùnfà yẹn pé sábàbí ìparun ni wọ́n sábàbí ìsùta ni wọ́n sábàbí àdánwò ni wọ́n agaga nígbà tádánwò yẹn ọba ti rọlú yẹn ìhun tí àwọn àdìsí yìí ń túmọ̀ sí nìyẹn wọ́n ní mo tẹ́lẹ̀ yóò fi yé wa wọ́n ní àwọn ọ̀jọ̀kan gbélé kan lójú ayé ànẹ́bí sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbélé yìí òǹkà wọn bá ń dínkù ní kọ̀ọ̀kan ìjejì dúkìá wọn náà ń dínkù ànẹ́bí sallallahu alayhi wa sallam ọba pa wọn láti pé kí wọ́n fi léyìn ẹlẹ́ ilé ní ọ̀dà nìyẹn wọ́n fi hàn yí pé ọlọ́run gẹ ló dìídì kádàrá ìparun ṣùtá mọ́lé yẹn kìí ṣe pé ilé yẹn ní ń dàfi ìnira mú wọn àwọn kan tá pẹ̀lú kéèyàn sá fún ẹlẹ́tẹ̀ àti pé kéèyàn má lọ sí ààyè ibi tí gbòòrò ti ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀rí wọ́n ní àpẹẹrẹ eléyìí ọ̀dà gẹ́gẹ́ bíi ká máa pààyàn láti pé kọ́ máa jura rẹ̀ sínú odò ká pààyàn láti pé kọ́ máa jura rẹ̀ sínú iná àbí ká pààyàn láti pé mẹ́ẹ̀ lọ síbi ilé owó má jẹ́ owó pa ọ́ nínú àwọn nǹkan tó ṣe pé ìṣesí jẹ́ wa pé máa ń fà parun ní máa ń fa sùtá onígbàgbọ́ òdòdó ẹ̀ wá fún kádàrá tá a ẹ̀rí eléyìí náà nínú kádàrá náà lọ́wọ́ o tọ́lọ́wọ́n bá bá láàyàn níbi ìlàbúrú yẹn ẹgẹ́ bó ṣe wá náà hadith yìí pé àdánwò àtàdúà àwọn méjèèjì máa ń pàdé ara wọn láàrin sẹ́mi àti ilẹ̀ wọ́n wà á jọ máa ṣe fàǹfà títí jẹ́ ọ̀gbìn dàlùkẹ́yàmẹ́ ni àti pé kò sí ohun tó lè dá kádàrá padà àyàfàdúà tó bá tún wá padà dá padà náà nínú kádàrá náà lọ́wọ́

ajẹ́ òye wa wípé ọlọ́run dìídì kádàrá láburú pẹ̀lú ìgbóná pé àwọn ẹni ti ń bẹ pẹ̀lú ẹ̀ pẹ̀lú sábàbí yẹn pẹ̀lú kadara tọ́lọ́run ti kadara yóò fẹ́ kó nira bẹ́ẹ̀ lómi afáwa wa padà nítorí ìgbóná yìí ń sọ fún pé ṣé lọ ń sá fún ní bẹ́ẹ̀ kọ́ ọ à ń sá níbi ọlọ́run lọ síbi ọlọ́run náà ni. àti bí ti wà nù béèyàn bá sì sá fún àdẹ́wò àbí ṣùtá kan tí ṣùtá yẹn wá padà mú yẹn tún ti wà nù kádàrà pé ṣùtá yẹn ní mú yẹn ni ẹ̀yin onígbàgbọ́ òdodo bíi ti ìnira ṣe rí ni ẹ wá rí dẹ̀ra a gbọ́dọ̀ fi tí ẹnì kẹ́kẹ́ ju ọlọ́run ọba lọ tọ́lọ́run ọba àlekè ọlá ní máa ń kádàrá ìdẹ̀ra àti dẹkùn. ọlọ́run náà láti gbọ́dọ̀ dúpẹ́ rẹ̀ fún pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú Aya mi ní sọ́tù nìsá àyà kọkàndínní ọgọ́rin ọlọ́run ní wù yóò tọ́ bá ṣẹlẹ̀ sí ọ nínú dáadáa ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá ọ nínú àyà mi ní sọ́tù nahal àyà àádọ́ta ó lé mẹ́ta ọlọ́run ní wù yóò tọ́ bá wọ́ ṣẹlẹ̀ sí inú ọlọ́run ló ti wá ọ àti pé ó tún eléyìí ó tún máa yọ pẹ̀lú hadith ọwọ́ ní ẹ̀yìn ìjọ ǹjẹ́ ẹ máa ń tẹ́lẹ̀ dá yín yìí tó ọ̀rọ̀ yìí wọ́n bá láwọn fẹ́ gbọ́ èrè òjíṣẹ́ ọlọ́run anábì wa ni ó ní ọlọ́run sọ wípé mùmíní jí láàárọ̀ yìí nínú àwọn ẹrú mi sì jí láàárọ̀ yìí nínú àwọn ẹrú mi ẹ wá rí mùmíní òun lẹ́nu tó sọ jáde lẹ́nu wípé ó sì ṣàìmoore sáwọn ọ̀ràwọ̀ kàtọ̀ pé ah tójú bá ti sún sọ́wọ́ ọ̀tún yìí ọmọ yẹn gbé ọ̀rọ̀ nìyẹn ìràwọ̀ tó jáde yìí ìràwọ̀ òjò ni ìsọkúsọ ni. ànábì sallallahu alaihi wasallam ọlẹ́ni tó jó nígbàgbọ́ òdodo tó jí nínú àwọn ẹrú mi ọlọ́lọ́run sọ bẹ́ẹ̀ òun lẹni tí ń sọ jáde yìí pé òjò tọrọ yìí pẹ̀lú ọlọ́run ló fi rọ̀ pẹ̀lú kí ọlọ́run ọba ló fi rọ̀ eléyẹn ló nígbàgbọ́ sí mi ọlọ́run ó ń tọ̀ sì kọ ti ràwọ̀ ká sọ pé ràwọ̀ kẹ́ lọ́rọ̀ jù ẹ̀wà rẹ̀ ni tọ́sà ìmoore òun náà lẹni tí ń sọ lẹ́nu rẹ̀ báyìí pé òjò tọrọ yìí ọrọ̀ fún wa pẹ̀lú ràwọ̀ báyìí báyìí lọ́fà tójú yẹn fi rọ̀ irúfẹ́ nìyẹn kò gbèmí ọlọ́run ọba gbọ́ ìràwọ̀ ló ń tọ̀hún ṣe kí ni o ló nígbàgbọ́ sí irú eléyẹn náà ló tún wá lẹ́nu hadith àbí ìwé ọ̀rọ̀ jẹ́ lọ́ọ̀tà lánìí àníṣe ànẹ́bí ni pé kò sí ìrìn kágbà pé táìsàn kan bá ti mẹ́nìkan pẹ̀lú sábàbí àìsàn tó mẹ́nìyẹn ẹnìyàn ó kò rẹ lómìn kò sì sí ká sọ yí pé Ise pé ẹyẹ eye ìtọ́ba ti ké ń sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ nìyẹn kọ̀dẹ̀ ká sọ rọ̀ pẹ̀lú sábàbí ìràwọ̀ báyìí àbí ká sọ wípé sùn sọ́fàrù wà ń bẹ̀ tí ń dòpin lọ yìí ó mú láburú dání ẹ̀ wá rí àwọn òkùnfà láburú a sọ tá ti ń rí láburú kálọ̀ fi ti ẹ̀ṣẹ̀ ni o eléyìí ni ó ká máa ronú kíwàdà jẹ́mi sọ lórí eléyìí òun ọlọ́run ní àní àìdá yóò tọ́ bá ṣẹlẹ̀ sí ọ fọ́mí nọ́ọ̀sì wà sọ́dọ̀ ààrẹ àtọwọ́fà rẹ lọ́fà àtọ̀rọ̀ míì tí ọlọ́run ọba àlekè ọlá tún sọ ní sọ́tù ṣòro ayé ọgbọ̀n ọlọ́run ní ìhun yóò tọ́ bá kẹyìn nínú àjálù ìhun tẹ fọwọ́ ara yín fà ní o ẹ wá rí ìhun tọkàn jẹ́ tọ́wà nínú ṣẹ̀ríà fún wa tó sì bófin mu táwa mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ẹ̀ òun ní wípé ìhun tọ́ bá hẹ̀ nínú okùnfà aláburú ṣẹ̀ríà fẹ́ jìnà sí i ká sì sọ́ra fún ló ń di wọn bí sẹ́rí àti sọ pé ká sọ́ra fún. bí irú ẹni tó dẹ́tẹ̀ nísìn sẹ́rí ọ̀fẹ́ kéèyàn máa lọ sí kíni o kéèyàn máa lọ gbé pẹ̀lú rẹ̀ ẹ̀rí ló ti sọ wípé sáfẹ́ni tó dẹ́tẹ̀ gẹ́gẹ́ bó o ṣe máa ń sá fún kíni o ẹ̀rí pé lọ́dọ̀ wa bíbá yìí ni àwọn ní ọ̀sọ́ wípé inú igbó la dẹ́tẹ̀ máa ń ṣe kíni o iná ẹ̀ ní máa ń gbé bẹ́ẹ̀ náà ni aláàárẹ̀ bí sẹ́rí àti sọ wípé ńlọ́fà láwọn ṣítù wa ẹ̀rí pé wọ́n níbi àwọn tó ṣe pé bàní kẹ́ ń dá wọn láàmú ó níbi tí wọ́n máa ń kó wọn sí ẹ wàá rí ìtọ́ba pamọ́ nínú okùnfà aláburú ṣẹ̀rí ó sọ pé ká sọ̀ra fún ọ. eléyìí ẹ kò sí ohun tá a lè pé ju àbùmọ́ lọ àbùmọ́ tí ṣẹ̀rí àkọ́ fún wa nípa rẹ̀ kí ẹ gbà pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ kí ní báyìí ní ọ wáyé láwọn oríṣiríṣi bí yẹn bá jókòó lórí àròyé ààrẹ òkú bí yẹn bá jẹ pákó lálẹ́ gbogbo àwọn oríṣi kẹtẹkẹtẹ yẹn ṣẹ̀rí ọgbà wa láàyè torí nǹkan yẹn pamọ́ àkọọ́lẹ̀ òsì sọ nípa rẹ̀ pé kí yẹn sọ̀ra fún un. òun ló ṣe wá ní ọ̀rọ̀ ànábì sọlọlọ alaihi wípé ẹni tó ṣe pé irú àbùmọ́bẹ̀ yẹn ẹni tó bẹ da padà kó o níbi nǹkan kan tó fẹ́ ṣe tí fi ṣe é mọ́ ọfẹ́ jẹ pákó lálẹ́ gbogbo àsìkò oorun jẹ pákó ní bá pákó ìyá ó kù kíní ohun tó ń ti o ti wọn abdullahi ibn wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó nírú àbùmọ́ bẹ́yẹn a sọ pé tí nǹkan báyìí bá ti wáyé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ ẹ̀rí inú ẹ̀bọ lọ́wà. afáwọn Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní kọ̀ wá sẹ́ni tí èèfẹ́ kó sí láwùjọ wa tá a wà yìí. ṣùgbọ́n lọ́wọ́n ọba àlekẹ́ ọlọ́wọ́ mú nǹkan yẹn kú ò bí táwà kólé pẹ̀lú gbàrà lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kéèyàn ṣe pé tó ọlọ́wọ́n ní jẹ́ kí mùsíbà ó ṣẹlẹ̀ sí mi. látọ̀dọ̀ afáwọn Abdullahi ibn Umar again ó sọ wípé a ní ẹni yóò tọ́ba ti wípé àbùmọ́ yẹn da padà níbi bùkátà kan tó fẹ́ ṣe bí kí wọ́n sọ fún pé ìjọ àlàrúbá lẹ fi sí láburú máa ń ṣẹlẹ̀ lálàrúbá kí yẹn wá torí ẹ̀kọ́ sọ pé òun ò ní ṣe mọ́ òun tọ̀hún ti ṣàìmọ̀re sọ́lá wọn ọba o ẹni tí irú ìṣesí ìbá wa da padà kó níbi ohun tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ihun tí ó fi tẹ́rẹ̀ rẹ̀ òun náà ní kọ́ sọ báyìí pé Allahumma la tayra illa tayruk kò sí ohun tí ń jẹ́ láburú àfi tí Ọlọ́run bá kádàrà bó ṣe jáde pé

la ilaha illallah tọba ti wí gbólóhùn yẹn òun ni ọ máa jẹ ìparẹ́ fún ẹ̀ṣẹ̀ tó dá yẹn nínú hadithi mi látọ̀dọ̀ àfáwà anas wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé àní kò sí àbùmọ́ mùsùlùmí ẹ̀ máa àti ẹni sọ wípé tóun bá ṣe báyìí báyìí ó de sóhun nǹkan ni ó de sí ń ọ wà nù hadithi yìí pé yàrá ẹni bá tóun bá ṣe kinní báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sóhun ni mùsùlùmí ò fi gbọdọ̀ máa nígbàgbọ́ nípa àwọn ọ̀sẹ̀sí yẹn bọ́yẹn ní kí wọ́n pàdé yẹn yóò da gbígba fún yẹn ni tọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ìwọ ní o máa rọlù pé má wulẹ̀ wí nǹkan kan fún pé yóò ṣẹlẹ̀ sí mi ìwọ gan ni nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí ó tètè máa dá padà sí torí téèyàn bá nígbàgbọ́ téèyàn náà lọ nígbàgbọ́ nípa àbùmọ́ yẹn nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí kò sí ń lè rí ti padà ẹ̀ rí ṣùgbọ́n tá a bá rí okùnfà kan nínú àwọn okùnfà tó ṣe yípo lè pa wa láyà gẹ́gẹ́ bí atẹ́gùn líle gẹ́gẹ́ bí anabi sọlọ sálá fi sọ fún wa yìí pé sẹẹrí atẹ́gùn líle nínú ẹ̀mí Ọlọ́run ọba ló ti wá ìyẹn atẹ́gùn ńlá atẹ́gùn tó lágbára ìmá mú kẹwàá ń gbà mí ìsì máa mú yàwá ń gbà mí Ọlọ́run máa fi ń ṣe sábà bí ìkẹ́ fáwọn onígbàgbọ́ òdodo ìsì máa fi ń ṣe sábà bí ìyà fáwọn tọkọtọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ tí atẹ́gùn bá lágbára ìhun tíṣẹ̀rí àpáwá láṣẹ rẹ̀ òun náà ní ká bẹ Ọlọ́run ọba nípa orí rẹ̀ Kasi sì bí ọlọ́run ọba nípa oore tọ́lọ́run ọba fi rin atẹ́gùn yẹn ká sì wá sọ ọlọ́run ọba níbi aburú atẹ́gùn yẹn àti aburú tọ́lọ́run ọba fi rin atẹ́gùn yẹn. wọ́n ní ànábì sallallahu alaihi wasallam tó bá rí atẹ́gùn kan tó lágbára àbórí ẹ̀sùjò kan tó bolẹ̀ dẹ́ẹ́dẹ́ tó ipá wa ìmọ̀ fáwọn ọmọ arẹ́rin ni tàgá yàrá wájú òhù ojú ànábì máa korò jòrè á change yóò máa kọjú síwájú yóò máa kọjú sẹ́yìn nítorí atẹ́gùn tó rí yẹn tọ́ba ti wá padà di pé òjò padà rọ̀ iná ànẹ́bí ọ̀ wá dùn ojú rẹ̀ ó tù kángbà yẹn. yóò sọ fún àwọn àlè báyìí pé ẹ̀rí atẹ́gùn yìí wọ́n ti fi jẹ àwọn ọ̀jọ̀ kan níyà. àti pé àwọn ọ̀jọ̀ kan sì rí ẹ̀sùjò tó bolẹ̀ ńjọ́ wọ́n sọ wípé ojú ní ọ̀rọ̀ ó sì padà yà fún wọn. ẹ àwọn okùnfà tó àwọn okùnfà ìnira tá a sọ yẹn lẹ́yìn ìgbà tó ti ṣẹlẹ̀ lápẹẹrẹ nísìnyí ìgbóná ti ṣẹlẹ̀ nílùú téèyàn wà ìyẹn wá tẹ̀ sáko mbẹ́ kìí ṣe pé kìí ṣe wípé yẹn gbọ́ pé ń ṣẹlẹ̀ ńlú kan lèèyàn ọwọ́ bẹ́ ọ́ ó ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì báyìí yẹn wá sáko mbẹ́ ẹ̀rí sísáko òyìn ò lè ṣe láǹfààní kankan mọ́ ọ ó ń tọ̀ òun pẹ̀lú sábàbí sísá yẹn gan yóò tún lọ́ọ́ pàdé ọlọ́jọ́ ni lópin ìgbà tó ṣe yí pé kò sọ́ra fún nǹkan yẹn kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ nǹkan yẹn ti ṣẹlẹ̀ kó tó di kó sọ́ra fún ẹ̀yin onígbàgbọ́ òdodo. a ní ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí ohun tọ́jọ́ ká máa sọ yí pé ẹ̀mí kan máa ń bọ́ sára ẹlòmíì nǹkan rúhu àwọn ẹni tó ti lọ́njẹ̀ lónìí yẹn àwọn bàbá àjèlò rúhu wọn ni a gbọ́dọ̀ nígbàgbọ́ ń parẹ̀ débi pé àwọn mí jẹ́ kí ló dé àwọn babalá bàbá wa àjẹ ló lọ́mọ tọ́sẹ̀ èdè yìí nígbà táwọn ọ̀kẹ́ òun ní àkídà tí ń bẹ lọ́dọ̀ àwọn Yorùbá títí dì sí wọn máa lẹ́nìkan bá tún dé ẹnìkan ìyábọ̀ ìnígbàgbọ́ yìí pé ẹ̀mí kan lè jáde sára ẹ̀mí kan ni eléyìí ọ̀dẹ̀rin lẹ̀ nu àkọọ́lẹ̀ ẹ̀sìn tán hẹ̀ sí wa ọ̀tọ̀ ní arábí tí wù kọ́ ọmọ ká gbàgbọ́ yẹn ìyá ló tún dé ìyá àjèló bàbá àjèló ló tún dé yìí kódà àwọn kan tún ṣe kan wọ́n ní sọ fáwọn wípé èbí àwọn bàbá tí wọ́n jókòó mi báyìí níbi tí bàbá wa yẹn máa ń jókòó ni wọ́n bá ń pè ní bàbá láti gbani lọ. bóyá tó sì yẹ kí wọ́n mú lọ sọ́dọ̀ àwọn onírúkíà tí wọ́n á ka rúkíà fún bóyá ọlọ́run lè ní kọ́ gbádùn ni irọ́ wọn bá sọ ọ́ di bàbá wọn sọ ọ́ dàgbàlagbà pẹ̀lú tèsí yẹn. èyí tá a kàn lè gbàgbọ́ ń pa rẹ̀ òun lè ti ṣẹ̀rí àmúwá yípe àwọn ẹni tí wọ́n bá kúkú jẹ̀rí wọ́n máa wà nínú àjẹsí ẹyẹ ẹyẹ yìí yóò máa jẹ nínú èso àlùjẹ́nà yóò sì máa wọnú odò àbàtà tí ń bẹ lálùjẹ́nà títí tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlọ́wọ́ fi padà dá padà tí ó dẹ́mi yẹn padà sára àwọn ẹni tó ní níjọba ní àlùkẹ́yàmọ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ pé àwọn ẹni tó bá kú kù jẹ̀rí bí tí wọ́n ó ṣe rí nìyẹn. ṣùgbọ́n láyé ń bíbà yìí ká sọ wípé tẹ́nìkan bá kú ìpè àtún dá ní ká sọ yí pàkúdà ya ẹni ọba ti kú ó ti lọ nìyẹn kò sí pé èèyàn padà mọ. ìfẹ́ ọlọ́run tó alẹ́ mẹ́mu rẹ̀ ó lè lọ́ọ́ fi sí ara màálù ó lè jára díẹ̀ kan ní ọ̀wà ó lè jára ewúrẹ́ kan ni kìí ṣe gbàgbọ́ mùsùlùmí ẹni ọba ti kú ó ti lọ nìyẹn àtún ní rímbò mi mọ̀ tí wọ́n bá sọ pé rẹ nìkan àwa ní òtí rí pé nù ni náà ọmọ kan kú ti kú tán ìyẹn ní o ti di pé kíní yẹ ọ̀bá láàka yìí mu ẹlẹ́kùn twenty naira àjọ mélòó ni ó fi na ẹ tán òun tó lọ rí ọ̀rọ̀ irú ìrìn àjò tó jìnà bẹ́ yẹn tó ṣe yí pé kò lè rí mọ́ láéláé kìí ṣe lọ́ọ́ fi bí odidi bíi Ghana must go kó fi ro owó fún pé tó èmi ti lọ àní ríra mọ́ láéláé òun nìyí o gbogbo àwọn ẹni tí wọ́n ti máa ń dá fèrè pé kọ̀rínù ni wọ́n jìnnù ni wọ́n ṣíṣe rí adé fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sẹ́ni tí ò ní kọ̀rínù kódà nẹ́bí sọ́lọ́lá àṣálà òun náà ẹni nígbà tó sọ fún ìyàwó àyìnṣá wípé àbí kọ̀rínù rẹ ti dé ni ìyàwó àyìnṣá ní ṣé ìwọ náà ní ànábì ní bẹ́ẹ̀ ni èmi náà ní ṣùgbọ́n ti tọ̀dọ̀ tèmi ti gba Islam lóye pé gbogbo àwọn nǹkan tí mo bá ti fẹ́ ń dáadáa yóò bá mi fẹ́ ni ṣàṣà lẹ́ni tí ò ní ló ti wà nínú ayé àyè pé ọmọ ya'zu an dhikri rahman ẹnì yòówù tó bá sẹ́rí kò níbi ìrìn tí ọlọ́run ọba àjọ kí ayé ní ká ṣẹ́jú ká padé lóye pé kò síṣe sí kan tí ò ní ní ìrìn tí ọlọ́run ọba tá a máa wí ń bẹ́ẹ̀ sani bí o ti fi kọ́ alẹ́ kọ́ ń parẹ́ kódò ṣe wàsíyà fọkàn náà àwọn sọ̀hábà yìí pé mẹ́ẹ̀ ju ahọ́n rẹ̀ lẹ́ngbà kan àyàfi kọ́ máa fi rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà náà ni ẹ̀rí kọ́sẹ́ni tí ò ní kàn rí mi ọlọ́run wa ni ẹni yóò tó bá sẹ́rí kò níbi ìrántí ọlọ́run ọba láàrin àwọn àsìkò kan nùkọ́yẹ lahu ṣàìtọ́nà á sì yan àṣetánìsì ọwọ́ aláwọ̀ kọ́rí nù òun kọ̀rí inú rẹ̀ ni kì í sòun gangan ọba yìí pòun ni pálọ̀ rẹ̀ kúkú ń bẹ́ńlẹ̀ yàrá rẹ̀ ń bẹ́ńlẹ̀ ọ máa padà bọ̀ wípé òun ọ̀padà kú mọ́ òun ni kóun máa wá lólé òun padà so nípa bẹ́ẹ̀ èyí tá a gbọ́dọ̀ nígbàgbọ́ ń pa rẹ̀ òun náà ni pé àwọn tó bá kúkú jẹ̀rí àwọn eléyẹn ẹ̀mí tí wọ́n sì máa wà nínú àjẹsí ayẹyẹ tí wọ́n máa jẹ nínú èso àlùjẹ́nà yóò máa mu nínú odò àlùjẹ́nà títọ́ láwọn bó fi dá padà sí ara àwọn ẹni tó níjọ́ bí dàlùkìyàmọ̀ èyí nígbàgbọ́ òdòdó àtúgbọdọ̀ nígbàgbọ́ irú gbàgbọ́ táwọn alẹ́ mọ̀kànmọ̀kàn máa ń nígbàgbọ́ rẹ̀ dípò sùn sáfàrù tá a wà ń bẹ̀ yìí ọ̀sùn láburú ni. kódà wọ́n gbàgbọ́ pé alárùbá tó kẹ́yìn oṣù yìí ńlọ́lọ́run máa ń pa gbogbo àwọn ìjọ ànẹ́bì tọ́lọ́run parẹ́ alárùbá yẹn déédéé ìgbà yẹn ni máa ń ṣe. wọ́n bá sọ di alárùbá kọ́kọ́rọ́ lọ́dọ̀ wa bíbáyìí kò sí nǹkan kan tí ń jẹ́ alárùbá kọ́kọ́rọ́. ẹ má jẹ́ ká mú àwọn ọjọ́ ayé lọ́ta ọ̀tọ̀ àdínkù ọmọ ajásí pọ́jọ́ ayé náà ọmọ wa wà náà lọ́ta gbogbo àwọn àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ kákọọ́lẹ̀ làkọọ́lẹ̀ tí ọ máa sọ pé ọjọ́ báyìí ọ̀dà ọjọ́ báyìí lọ́dà ọ̀sọ́jọ́ kankan ayé tí sọ fún yẹn pé yẹn yẹn máa ń o eléyìí kó sí nínú àwa mùsùlùmí a máa bẹ lọ́wọ́n ọba nítorí pé àdúrà nìyí yẹn ń fa àwọn mímọ nẹ́sẹ̀lì ìwọ̀n bá ṣẹlẹ̀ àdúrà wúlò fún ìwọ̀n tí ó sì tí ì ṣẹlẹ̀ àdúrà wúlò fún mùsùlùmí ò sì gbọdọ̀ máa sọ wípé mo ṣàdúrà àdúrà mi ọgbà ilé yẹn náà wà nù sábàbí tàdọ̀ òfin nígbà gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa alayhi wa sallam tó sọ fún wa yìí pé a máa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín mọ́ lam yasta'jil nígbà tẹ́niyàn ọba ti kánjú wọ́n wá bí òjíṣẹ́ ọlọ́run ọba léèrè pé bó o lè yín ó ti kánjú àníbi wa ni téèyàn bá ti ń wí jáde lẹ́nu pé mo ṣàdúà ṣàdúà ìrìn gbígbà àdúà ni sábàbí kẹnu sábàbí sábàbí fi gbà nìyẹn sábàbí mi òun tún ni kéèyàn máa ṣàdúà kádúà ìpè ọlọ́run dákun má jẹ́ ń ṣe dáadáa fẹ́nìkan àdúà kádúà nìyẹn kéèyàn ọbẹ̀ lọ́run kọ́lọ́run jẹ́ kó wọn máa ṣe dáadáa fún èèyàn kan àyè máa ń ṣàdúà òdì kejì bẹ́ẹ̀ àyè fi bẹ́ lọ́run ọba èèyàn sì gbọ́dọ̀ tún máa ṣàdúà lẹni tí ó máa tí ó máa wí ní nǹkan tí ó gé máa sọ ìwọ ọlọ́run ọba dákun forí jì mí tó bá fẹ? ìyẹn wí ìyẹn là ní pé ọlọ́run dákun forí jì mí èyí yóò sì tún máa tọrọ nǹkan tó tóbi sọ pé fún mi twenty naira ọlọrun dákun fún mi mo fi ra gidi tó tóbi èyí ó bí gbogbo àwọn eléyìí kí ìyẹn jẹun téèyàn ọba bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kọjá nǹkan tó jọjú ká máa ṣàdúrà nítorí pa àwọn ibi tá àdúrà yìí lè gbà sí. a rí i pé nínú tá a sọ fún wa ni pé àwọn okùnfà kan ń bẹ tọ́lọ́run ọba àlekè ọlákàdàrà láburú pẹ̀lú sábàbí àwọn nǹkan yẹn inú ẹ̀ nílé wa. ní àti sọ fún wa pé téèyàn bá kó délé kan ìhun téèyàn kọ́kọ́ ṣe ni wípé kéèyàn bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ibi ọlọ́run ọ̀hún ní àtúntì lọ yí ipò nígbà tá a ti tán lọ́dọ̀ tiwa ń sìn lábàá lọ káwọn ẹ̀jọ̀ pé odidi kùránì lásà o a kò didi ẹran ni pé kùránì ó tún jẹrẹ o àtúnfìtọ̀ ọ̀fọ̀gbẹ́. sànẹ́bí ò ti dá sí ni ànẹ́bí sallallahu alaihi wasallam ó ní tẹ́nìkan bá dá àyè kan tí ò tí máa tí ò tí gbé bẹ̀ tẹ́lẹ̀ àdúrà tí ó sì ti wà òun náà ni a'udhu bi ìwọ ọlọ́run ọba o mò ń wá ìsọ pẹ̀lú àwọn gbólóhùn rẹ tó pé jùlọ yẹn kúrò níbi láburú tó dá mẹ́ta rẹ̀ náà ní òwì ọ wà nú àkọọ́lẹ̀ pé téèyàn bá wí àdánwò ní kọlù yẹn láàyè téèyàn bọ́ sí yẹn nítorí pé kádàrá ẹ ọlọ́run máa ń lò ó ní sábàbí láburú gbà ni bẹ́ẹ̀ náà lóbìnrin sọ ipá ọlọ́run máa ń kádàrá kí láburú wà ń bẹ̀ ń gbà mí níṣẹ́rí àti sọ fún wa pé bí yẹn bá fẹ́ yàwó kéèyàn ń wá aṣọ orí rẹ̀ yẹn ni kéèyàn gba nírun mú nígbà tí yẹn bá délé ìyẹn wà bẹ̀ lọ́hùn pípẹ́ ìwọ ọlọ́run ọba ní as'aluka min khayriha ọlọ́run mò ń bi ọ́ léèrè oore tí ń bẹ lára ìyàwó yìí wa khayru ma jubilat alayha àti oore tó yẹ pé ọlọ́run ọba ti dá mọ́ mò ń bi ọ́ bákan náà mò ń sì tún wá sọ níbi ìlàbúrú tí ń bẹ lára obìnrin àti tó ṣe ti dá mọ́. bẹ́ẹ̀ náà ni kéèyàn rọkọ̀ àwọn èèyàn rọkọ̀ ń sì ògùn wọn máa tún lọ bọ̀. ẹ̀rí yubadiluna ni'matallahi kufran àdáwò tá a tún kàn láwùjọ wa nìyẹn. ẹ̀rí pa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹbọ lágbára o ọ̀rọ̀ ẹbọ jẹ́ nǹkan tó lágbára pọ̀ gan òun ló bá sọ wípé alóhùn ò ní forí jiyàn káfẹ́ nìkejì nù ṣùgbọ́n ohun tí ọba tẹ́bọ lọ́rùn lè forí èjì yẹn àwọn míì tó ń kírun wọ́n tún lọ́ọ́ bọ̀gún ẹ̀rí ẹlòmíì ó tún lọ́ọ́ bọ̀gún ó lè rọkọ̀ wọ́n bá tún máa da ọtí sórí ọkọ̀ ipe ògùn ẹ̀rí ọkọ̀ òun náà ni ó sì padà pa wọn àwọn àmọ̀ bí òṣogun láyé mọ́ ni ògùn ìdẹ́ ni èèyàn ni ọmọ ǹdó nítorí pé gbogbo irun táwọn èèyàn ń sin ilẹ̀ Yorùbá wa yìí àti ní gbogbo àwùjọ tí wọ́n ti ń sin àwọn ìsìnkú tí wọ́n ń sìn wọ́n ń sìn wọ́n nítorí wọ́n ń sìn odò yìí odò yìí tóbi ọba ibi tó ti ń yọ wọ́n bá ń sìn ipe tóun náà lọ́wọ́ tóbi tó yìí yẹn wọ́n bá ń sìn wọ́n ń sókè pé bó ṣe tó torí pé wọ́n rí ipò tóbi àwọn èèyàn ọmọ ẹyọ kan sábà máa ń bí láwùjọ ẹnìkan bá lọ jájà bí bèjì pé ah ọyẹ ọba kí wọn fún bèjì bẹ́ẹ̀ náà wàá lògùn ọmọ ni ó ó sì hétì gbogbo àwọn ẹni tí ó dé àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ rin jù bẹ́ẹ̀ lọ lọ́ba di wípé ògùn yìí lọ́ba di ohun tí wọ́n máa bọ̀ ẹlòmíràn ọba rọkọ̀ léyìí tí ó fi dúpẹ́ fọlọ́wọn ọba ìwọ́n ta fẹ́ fàyọ ni wípé pẹ̀lú mútò ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá máa ń fi sábà bíi láburú síbẹ̀ ńgbà mi nǹkan ẹ̀gùn pẹ̀lú hadith saka yìí a lè fẹ́ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala irú àdúrà tá a ṣe nígbà tá a ṣe fẹ́yàwó yẹn náà ń ṣẹ̀rí àfẹ́kàṣe ipe ìwọ ọlọ́wọ́n ọba inni as'aluka min khayriha mò ń bí ọ léèrè níbi oore tí ń bẹ lára mọ́tò yìí wa khayri ma ursilat bih àti oore tí wọ́n ọlọ́wọ́n ọba tó tún fi sọwọ́ sí tọ́ rẹ́ńsẹ̀ sí. bákan náà mo wà a'udhu bika mo tún wá sọ wọn ọlọ́wọ́n ọba min sharriha níbi ìlàbùrú tó wà lára ọkọ̀ tí mo ra yìí wa sharri ma ursilat bih àti láburú tí ọlọ́wọ́n ọba tó ti fi ránṣẹ́ sí eléyìí ni mo ti ṣẹ̀rí àníkàbẹ̀ lọ́wọ́n ọba rẹ̀ bí yẹn bá lọ ṣẹbọ ọjọ́ kan tọ́jọ́ sì fún dídí àádọ́rin ọdún ogójọ́ ti rẹ̀ ti bàjẹ́ o ẹ dákun ẹ já sọ́ra o kó má wàá já sí wípé àwọn kèfèrí tàná wọn ò tún wá lọ lájà wa tá à ń pera wa ní mùsùlùmí lọ àwọn kèfèrí àná tí wọ́n bá wà nínú ìṣòro ọlọ́run nìkan wọ́n pè é ṣùgbọ́n tí wọ́n bá wà nínú ìdẹ̀kùn nígbà yẹn làwọn máa ń ṣẹbọ́n tí wọ́n. ṣùgbọ́n tọ̀dọ̀ ti wà yíyàtọ̀ atasiko dẹkùn atasiko soro agaga asiko soro ìgbà yẹn lẹ́nu yóò sọ pé ògùn nìkan náà wọ́n sábà máa ń lọ bọ̀ fúnra lámọ̀rí yìí o kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ láyé lóde lónìí kọ́ bá àjá ìsàn ni kódà wà nù hadith àbí Hurairah wípé ọlọ́run ọba mọ́ àfi kọ́lọ́n ọba fóògùn ẹ̀ sí. nínú ẹgbà wa mi ó ní àìlímọ̀ hùmọ́ ní àìlímọ̀ ẹni ọmọ ọlọ́mọ ọwọ́ jẹ̀hìlà hùmọ́ ń jẹ̀hìlà ẹni ọmọ ni ọmọ nítorí bẹ́ẹ̀ ó di ọwọ́ wa o. ẹja sopọ̀ mọ́ ọba ẹja máa ké ọba à ń ọba subhanahu wa gbogbo àwọn pé ọba máa ń kádàrà ọlọ́run ọlọ́run o gbogbo àwọn oríṣiríṣi wàhálà àjálù tí ń wáyé lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ á rí pa sọ fún wa pé sẹ̀ríà ní ká wá sọ́dọ̀ ara wa pé ká jẹra wa wò àṣìṣe ní ń fà ọlọ́run dákun ṣe wá lẹ́ni tí ó lè máa tẹ̀lé tọ́lọ́run ọba o ọlọ́run dákun là wá ná àwọn àṣìṣe o èyí tó kéré ni àti èyí tó tóbi ni ọlọ́run dákun là wá ń bẹ́ ìsẹ́yìn wa mi báyìí náà ọlọ́run dákun ṣàánú wa ń bẹ́ o ọlọ́run ṣàánú wa ń bẹ́ o àwọn ẹni tí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ mọ́ àwọn ẹni tí ń ṣẹ̀sìn lọ́wọ́ ọlọ́run dákun bá wa yí wọn padà sí dáadáa o wọ ọlọ́run bá ọlágbára àti ṣe bẹ́ẹ̀ o ọlọ́run bá wa yí wọn padà sí dáadáa o ọlọ́run jẹ́ kó lè túbá lórí láburú tí ń bá kí fún náà wà lè máa ṣẹ̀sìn dáadáa kọ́ máa ṣe dáadáa ọlọ́run ọba àlekẹ́ ọlákọ́sọ àánú wa ọlọ́run àwa náà dákun má jẹ́ a máa padà sí igbó à ń ṣe dáadáa à ń sọ dáadáa à ń rìn dáadáa báyìí a máa wá ṣàìdá a máa sọ àìdá àbá máa ṣe gbogbo jákujáku ọlọ́run dákun ṣe sùúrù má ti ṣàdéhùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run dákun má ti ṣàdéhùn fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwọn àti gbogbo àwọn ẹni wa ọlọ́run dákun jẹ́ a máa wà lórí ẹ̀sìn ọlọ́run dákun máa jẹ́ àṣẹ̀sìn láéláé gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ti ṣe fún wa ní dáadáa ọlọ́run dákun máa jẹ́ ọba jẹ́ àlésì dáadáa ọlọ́run kò ṣe fún wa hada wa sallallahu wa sallam wa baraka ala muhammad wa ala alihi wa sahbihi ajma'in qumu ila salatikum rahimakumullahu ta'ala. الله أكبر الله أكبر